shop not the person beside him. lórí ntẹ́mi ń gbọ́ ni pé no more delay. because amen. Ah. kò sí ìdádúró mọ́. àmín. àtẹwọ́ dáadáa fún Jésù. for Jesus. kò sí ìdádúró kẹ̀kẹ́ fún ọmọ. there is no more delay for you again. ẹ wá pariwo orúkọ Jésù sá. I shout the name of Jesus. àwọn tí iye wọn sí ni mò ń bá sọ̀rọ̀. ẹ kígbe ẹ̀mẹ́rẹ́mọ̀ sọ́ọ̀. torí pé mi lọ́wọ́ ègún tó dá ayé mi dúró ẹ pariwo àdúrà ọ̀pẹ́ o. ẹ̀rù náà jẹ́ èsì ah, ẹ̀mí mímọ́ olúwa ṣe olúwa ṣe. orúkọ pàtó lọ́wọ́ ògùn ¡El dá olùwòsàn olùwòsàn olùwòsàn. Vamos a ṣe jésù olúwo. ẹ̀mí jésù. béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ mo ti múra àti kúrò mi ẹnìkan ní ẹjọ́ sọ̀rọ̀ mi tá dùn let someone speak at this juncture. Isaiah fifty nine verse one ọwọ́ olúwa kò kúrú. the hands of the Lord is not shorting láti gbani. to save that to not save. etí rẹ̀ kò wúwo láti gbọ́. and the sea is not heavy that it will not tear. ṣùgbọ́n ìṣedéédé yín ló ń yà wá kúrò lọ́dọ̀. our transgression is the one that push us away from him. ẹnìkan tọ́lọ́run ò lè gbọ́ àdúrà ń bí lálẹ́ yìí ní. someone that the Lord cannot hear his prayer here this evening. ilẹ̀ ń tó jẹ́ ẹlẹ́ṣẹ̀. is a sinner. Jòhánù orí kẹsàn-án ọgbọ̀n ó lé kan wípé bí ẹ̀ṣẹ̀ bá ti ń bẹ lọ́wọ́ mi Ọlọ́run ò kì í gbọ́. if there is a sin in my hands the Lord will not hear. ẹni tí ò ní gbọ́ tiẹ̀ ń bínú ẹnìkan ní ẹwájú gbọ́ gbogbo ọwọ́ ẹ̀mí lè di sókè. and someone raised up his two hands. ìyẹn ni pé ó yọ̀ǹda gbogbo ẹ̀ fún Ọlọ́run. that is I surrender all to God. ẹ pariwo orúkọ Jésù. shout the name of Jesus. péré lẹ́ máa gbà á. you are going to pray it once. kí n mọ́ bá jáde ló fò nínú ìpàdé yìí. so that I will not go out empty. Ọlọ́run fàánú dáríjì mẹ́ẹ̀. it is a to forgive àìgbọràn odidi ẹ̀ṣẹ̀ ni o. disobedience is a sin. dìde dúró. rise to your feet. dìde lẹ̀. rise to your feet. Uh, ok ẹ pariwo ẹ̀yin tẹ́ gbọràn ẹ kígbe. shout. kí n mọ́ bá jáde nínú ìpàdé ìlú fo. olúwa fàánú dáríjì mẹ́ ẹ pariwo olúwa bẹ́ẹ̀.

dìde olúwa dìde olúwa dìde olúwa dìde jésù olúwa ẹ̀mí jésù. ẹ pariwo orúkọ jésù lẹ́ẹ̀kẹsà ẹ kígbe iná ẹ̀mí mímọ́ tẹ̀lé. shout holy spirit holy ghost fire once. má pe ẹ̀mí mímọ́ báyìí iná ẹ̀mí mímọ́ ni kò wí ìgbà mẹ́ta ni ká wí iná ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ iná bọ́ọ̀lù mi lórí iná tí ó palẹ̀ ń tàn pé ní ìdádúró mọ́wájú mi iná bọ́ọ̀lù mi ẹ pariwo ẹ̀rọ. orúkọ jésù iná mi bíbò iná mi bíbò iná mi bíbò iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi iná bọ́ọ̀lù mi.

ò jẹ́ ọ lọ. that law that is in your body that did not allow you to go. iná ló lè yanjú ẹ̀. it is only fire that can settle it. ìdúró rẹ ìdádúró rẹ kò mú nǹkan kan wá o. your stagnation brings nothing. àyàfi tó o bá lọ. unless you move forward. ẹ tún àdúrà yẹn gbà. pray that prayer again. ẹ tó dúró lẹ́gbẹ̀ẹ́ rí o mọ̀. the person that sits there is. tọmọ ìyá méjì bá ń bẹ nínú àdúrà ń bí gbàdúrà tó yín lọ sà. ẹ pariwo ẹ̀yin mọ̀ mi ẹ̀ sọ̀rọ̀ ẹ pariwo orúkọ Jésù ń dúpẹ́ dúró sí ẹ kígbe iná ẹ̀mí mímọ́ ní ìgbà mẹ́ta iná bọ́ọ̀lù àgọ́ mẹ́ gbogbo ẹrù ìdádúró tí ayé gbélé mi lórí iná já ẹrù yẹn bọ́lá Genesis twenty four fifty six ẹ má ṣe dá mi dúró mọ́. do not stop me. torí ọlọ́run ṣe ọ̀nà mo ti fẹ́ kúrò níbẹ̀. because the Lord has perfect my way. Exodus orí karùn-ún. Exodus five. láti ẹsẹ̀ kìíní sí karùn-ún. from verse twenty-five. let my people go. jẹ́ àwọn ènìyàn mi kí ó lọ ṣùgbọ́n ó kọ̀ ẹnì kan sàmì ẹjẹ mi kúrò mi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sókè gbogbo ẹni tó mú ọlẹ tó ló ń wò ní tí ọ lọ kó tó tó seventy two hours wúwo ẹ̀mí ẹni bẹ́ẹ̀ kọ́lé wọ́n fi ṣe fún náírà. wọ́n àtúndéwọ̀ ọmọ mẹ́rin ó sàmì náà wọ́n ẹ̀ síwájú. Oh, kí ni ajé dì sí ọlá tí ò jẹ́ rí ògùn ọ̀yà o kí ni ẹ dì sínú àgọ́ rẹ tí ògùn ọ̀yà síwájú sàmì ẹyọ kan fẹ́yà mẹ́ta lórúkọ Jésù iná jábọ́ lọ́rọ̀ rẹ. ẹ̀mí fẹ́yà fẹ́yà fẹ́yà. gbé ọwọ́ ẹ sókè. raise up your hand pariwo orúkọ jésù lẹ́ẹ̀kan kígbe ẹ̀mí mímọ́ o agbára tí o ṣe é dádúró dà ẹ̀wọ̀n mi lágbára tí wọn kì í dádúró agbára tí wọn kì í dádúró nínú ìrìn àjò ẹ̀wọ̀n mi lágbára ẹ̀wọ̀n mi lágbára ẹ̀ pariwo dùn. jésù ẹ̀mí mímọ́ òun ẹ̀wọ̀n mi lágbára agbára tí wọn kì í dádúró rọ̀ mi lágbára rọ̀ mi lágbára rọ̀ mi lágbára rọ̀ mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára agbára tí wọ́n fi dádúró tó wọ̀ mí o wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára bàbá mi wọ́n mi lágbára wọ́n mi lágbára tí wọ́n fi dádúró agbára tí wọ́n mi lágbára tí wọ́n fi dádúró wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára tí wọ́n fi dádúró wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára wọ́n mi lágbára tí wọ́n fi dánúró pé wà mí o wà mí lágbára wà mí lágbára olúwa o wà mí lágbára wà mí lágbára wà mí lágbára wà mí lágbára alágbára wà mí lágbára alágbára wà mí lágbára alágbára wà mí lágbára alágbára wà mí lágbára. Jésù olúwa wa. Àmín. Ẹ ọwọ́ méjèèjì sókè. Lift up your twins. Mo fẹ́ gbọ́ àmì mẹ́ta. I want your fáyà méje lẹ́nu èèyàn mọ́kànlélẹ́ ọgọ́rùn-ún jésù kristi olúwa wa àmín àmín fáyà fáyà fáyà fáyà fáyà fáyà fáyà. amen amen. ẹ pàtẹ́wọ́ fún jésù. bí ẹ ti ń pàtẹ́wọ́ yẹn ẹ máa rí ayé gbé àmì jésù. bí ẹ ti ń pa àtẹ́wọ́ yẹn ẹ máa rí ayé lò. àmì jésù. bí ẹ ti ń pa àtẹ́wọ́ yẹn májẹ̀mú ọlọ́run máa ṣẹ ní ayé yín. àmì jésù. amen. amen. ṣé ẹ rí ẹ jẹ́ ká múra dáadáa. let's start up tonight. àdúrà òru ó yàtọ̀ sí tọ̀sán. Midnight prayer deliver from the afternoon. Ó yàtọ̀ sí tàárọ̀. I like us from the morning. Sẹ́ẹ̀dẹ̀ tó wá rí tọ́pìkì tí wọ́n bá tún fi pe àdúrà. Ó tún ní òun ṣe pẹ̀lú àdúrà ẹ gbé ọwọ́ sókè àwọn ọkùnrin mo fẹ́ kó múra jù mo fẹ́ kí àwọn obìnrin ó múra jù àwọn bàbá lọ ẹ gbọ́ ẹ máa pe orúkọ Jésù tó lẹ́ẹ̀kan ṣoṣo ẹ máa pe iná Olúwa o iná Olúwa o iná Olúwa o bọ́ọ̀lù ayé mi lọ́rọ̀ yé mi ò gbọ́dọ̀ jáde níbi lọ́wọ́ òfo iná Olúwa bọ́ọ̀lù àgọ́ mi lọ́rọ̀ yé ó yá yá lọ́tẹ̀ yé sọ́dọ̀ ìdúró yé. bẹ́ẹ̀lù mi bẹ́ẹ̀lù mi bẹ́ẹ̀lù mi iná olúwa o bẹ́ẹ̀lù mi bẹ́ẹ̀lù mi bẹ́ẹ̀lù mi iná olúwa o iná olúwa o bọ́ọ̀lù mi olúwa yẹ àwọn kò tí ì jí báyọ̀ bọ́ọ̀lù ẹ̀kọ́ mi iná olúwa àwọn kò tí ì jí o bọ́ọ̀lù ẹ̀kọ́ mi iná olúwa àwọn tí a ti gbé ẹjọ́ sọ̀rọ̀. à ń lọ nígbà kejì sẹ́rẹ́sì bá ń tanra rẹ̀ jẹ ó tiẹ̀ dájọ́ tó tanra jẹ dànù lọ ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè ẹ̀yin màmá dáadáa tó ẹ pariwo àwọn kan iwájú lọ́yẹ̀ wọ́n wà ṣùgbọ́n wọ́n á sá lọ ẹ̀yìn kò dẹ́ tí mọ́mẹ́lòmíì lọ ẹ̀yìn lọ dúró nù àdúrà ni pé kó lè bá aráyè máa sọ̀lẹ́ kọ́mọ béèyàn bá dẹ̀ ṣe múra sí nínú àdúrà bẹ́ẹ̀ ni ṣe ní ẹ̀rí tó ẹ pariwo nígbà kejì orúkọ jésù yẹn lé iná olúwa nígbà mẹ́ta bọ́ọ̀lù ayé mi lọ́rọ̀ yé gbogbo ìdárọ́ nínú fàdákà mi kó palẹ̀ rẹ̀ mọ́ kí ni mo pè é gbogbo ìdárọ́ nínú kiri o nínú fàdákà mi kó tì jáde ó yẹ yẹ sọ́lẹ̀ rẹ̀ mọ́ iná rírọ̀ iná rírọ̀ pẹ̀lú mi. iná olúwa bọ́ọ̀lù àgọ́ mi láàárọ̀ yìí gbogbo ìdàrú nínú fàdákà kó o fi iná gbọ́ wọn jáde iná gbọ́ sọ́ọ̀lù mi o sọ́ọ̀lù mi. nínú ìwé mi. ìdí olúwo ìdí olúwo ìdí olúwo bọ́ọ̀lù bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi ìdí olúwa bọ́ọ̀lù mi ìdí olúwa bọ́ọ̀lù mi ìdí olúwa bọ́ọ̀lù mi olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi iná olúwa bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi bọ́ọ̀lù mi iná olúwa iná olúwa iná olúwa iná olúwa àmín ìgbàgbọ́yà mẹ́ta olúwa amen. amen. ẹ nawọ́ yẹn sókè. lift up thy hands. ìgbà kẹta rè. this is the third Today, the Igbo body over. Oh yeah, yeah, yeah. Follow the road. Yeah ilé ìlú àtijáde ilé ìlú àtijáde ilé ìlú àtijáde ilé. Jésù Kristi àmì gẹ̀bọ́ ètò Olúwa wá. There are some people the spirit in better the mess than the man. Obìnrin kan láàrin tá a pariwo ọkùnrin mi ṣe ṣe rí ẹ̀mí èso ayé ọkùnrin tí ọ̀bá rí iná tó le kìí ṣe kí ni sà kìí bóde ah, ọkùnrin lè máa róbìnrin tí náà lè gbì tí ń ga rò báyìí tára rẹ̀ kú sẹ́ni tí ń ga rò Some people that even local, they are more than that. Hallelujah. Hallelujah. Ẹ̀mí èso. Spirit of the devil. Ó ní ìdí kó ó ní ìdí ìbápàdé iná jésù olúwa rẹ̀ oògùn fúnra rẹ̀ kí ni iná ni ẹ wá wo bíbélì ní mark chapter five láti fa sọ yẹn wọ́n wá sọ wípé wọ́n nígbà tí jésù pàdé rẹ̀ báyìí. when jesus met with him. ó rorò débi wípé ìgbénu lé níbo ní gbé mo ti sọ̀rọ̀ nù bíbélì ẹ̀ inú inú kí ni gbé. inú bòjì. ẹ tún wá wo owó ètò àlò kírímù kí ni fi ń para rẹ̀ lára. òkúta yóò dẹ̀ máa fòkúta abájẹ ẹ tó bá lẹ́mí èṣù yìí mọ̀ pé òun ní ayé ọ̀dẹ̀ máa bàjẹ́ yóò dẹ̀ máa rẹ́rìn láwùjọ yìí ẹ máa wo wèrè tẹ́ ẹ bá rí wèrè tó mọ̀ pẹ́rọ àwọn ọ̀yà kí lára rẹ̀ ṣe wù. Ah, wèrè tó bọ̀rọ̀ alẹ̀ hó tí dẹ̀ rẹ́rìn lọ láàrin yẹn ń wora rẹ̀ pé ó sì ṣe kíni ẹ̀yẹ́ni tí ẹ̀mí òṣì bá ń bẹ nínú rẹ̀ á máa gbé jẹ́rẹ́ báyìí ṣe rí kò ní mọ̀ pé eh, òṣì tẹ̀ ń wò yẹn ẹ̀mí ni ìpọ́njú tẹ̀ ń wò yẹn ẹ̀mí ni ìdààmú yẹn ẹ̀mí ni mọ̀rọ̀ lóore mọ̀rọ̀ láàánú ẹ̀mí ni ọkùnrin ọkùnrin ó wà ó wà ó wà gbénu bojì wọ́n ní tí wọ́n bá fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé kí ni ó ṣe. nítorí pé nígbà gbogbo kò sí ẹ tó lè dé. no one can tie him. kò tiẹ̀ sí. no one. kì í sí ẹ̀wọ̀n. not even the chain. torí pé nígbà gbogbo. láti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀. láti fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé. wọ́n sì dá wọn sí méjì. àwọn máa ń já ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dànù. a sì dà ẹ̀sìnwẹ́wẹ́. ajá wẹ́wẹ́. call them into pieces. ẹ tí ó lágbára láti ṣèrò. bẹ́ẹ̀ ni kò sí ẹ tó lágbára láti ṣèrò. àti nígbà gbogbo. nígbà gbogbo kí ni wọ́n ṣe. a wà lórí òkè. yóò wà lórí òkè. àti nínú bòjì. àti nínú bòjì. a máa kí a máa kígbe a máa fi òkúta a máa fi òkúta para rẹ̀ lára ṣùgbọ́n nígbà tí ó rí jésù ṣùgbọ́n nígbà tí ó rí jésù ó sáré wá ó sì forí balẹ̀ fún. ó forí balẹ̀ fún hallelujah hallelujah láàárọ̀ yìí this morning ogun ayé rẹ fojú kan lọ́rùn táwọn òjò bó o bá rí àmì kan bóyá méje sí o máa bá iná jẹrẹ deliverance hours la wà yìí múra rẹ ni wà á mọ̀ pé gbá gbá deliver me ọmọ deliver me ẹ̀mí mímọ́ deliver me ìwọ nìkan ló lè deliver me bàbá deliver me ọwọ́ dà ọwọ́ dà bí o bá ti sínú bó o jẹ́ pàtẹ́wọ́ ẹ̀ ó pọ́sibù kéèyàn má ti jí ẹ wo bí ẹ ṣe ń pàtẹ́wọ́ tú sílẹ̀. so ah. sẹ́gbọ̀n tí mo ń sọ gbọ́ sọ gbọ́. bàbá dìlíbà mi ọmọ dìlíbà mi ẹni mímọ́ dìlíbà mi ìwọ nìkan ló lè ẹ sọ̀rọ̀ sókè yín èèyàn náà. bàbá dìlíbà mi ọmọ òwe. mímọ́ ò ní ní bàbí. olúwa mi ò. kọ́ ló lè ní ní bàbí. bàbá délé bá mi ọmọ délé bá mi ẹ̀mí mímọ́ ò ní ní bàbí ìwọ nìkan ló lè ní ní. ẹ sọ̀rọ̀ sókè. bàbá délé bá mi ọmọ délé bá mi ẹ̀mí mímọ́ ò ní ní ìwọ nìkan ló lè ní ní bàbí ẹ̀mí mímọ́ rìn lébà mi ìwọ nìkan ló lè rí ẹ sọ̀rọ̀. ẹ̀mí mímọ́ òdì lébà mi ìwọ nìkan ló lè rí lébà mi. ẹ̀mí mímọ́ rìn lébà mi. Ah, ìwọ nìkan ló lè dílé bá mi. ẹbí mi mọ òbí nípa mi. bàbá mi ò ìwọ nìkan ló lè dílé bá mi. ìwọ nìkan ló lè dílé bá mi. ìwọ nìkan ló lè dílé bá mi. ẹ sọ̀rọ̀ mi ò gbọ́ mọ́tò òdèbè mọ́tò òdèbè mọ́tò òdèbè. nìkan ló lè dílé bá mi. mi ò gbọ́ ọwọ́ yín dà ọwọ́ yín dà ọwọ́ yín dà. nìkan ló lè dílé bá mi àtẹwọ́ mímí mọ́dà. ìwọ nìkan ló lè dílé bà mí dílé bà mí dílé bà mí dílé bà mí. àmì mímọ́ àmì mímọ́ àmì mímọ́ àmì mímọ́ àmì mímọ́ ẹ̀ tí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ọwọ́ náà ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ah! Deliver me, Holy Ghost. Holy Ghost Holy Ghost Holy Ghost mo fẹ́ kó o bá mi rìn wú ẹ̀mí mẹ́fà mi lẹ̀ mo fẹ́ kó o bá mi rìn wú ẹ̀mí tó o bá lè sọ̀rọ̀ kó o lẹ̀ Holy Ghost Holy Ghost Holy Ghost Holy Ghost fire. mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ọjọ́ mọ̀ gbọ́tẹ́ iná o ẹ̀mí mímọ́ iná o ọjọ́ gbọ́ra rẹ lọ́wọ́ o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ sọ̀rọ̀. ọwọ́ yídà ọwọ́ yídà ọwọ́ yídà ọwọ́ yídà. ẹ̀mí me, iná o ẹ̀mí me, iná o Have me, iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí me, iná o ẹ̀mí me, iná o Have me, iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí mímọ́ iná o ẹ̀mí me, iná o ẹ̀mí me, iná o.

dádì pé iná yẹn iná ló ló tú ní sílẹ̀. Jésù Olúwa wa. Ní àwọn tí wọ́n gbé máìkì lọ́wọ́ yẹn, ìṣe wọ́n ń fà mí lẹ́nu ẹ̀mí. Hallelujah. Ẹgbẹ́ ọwọ́ yìí sókè. Lift up your hands. Ẹgbẹ́ ọwọ́ yẹn sókè raise that end. tí ẹ bá sọ wípé deliverance hour kéésì mi yẹn ti máa ṣe rárá rárá. ẹ pariwo orúkọ jésù èyí kọrin ẹ pariwo wà ní ẹ̀mí mímọ́ iná ẹ̀mí wèrè lára mi ó yẹ tì jáde ẹ̀mí kí ni mo pè é tẹ́ ẹ bá gbà dáadáa màá sọ súnmọ́ rẹ̀ ẹ̀yẹ ọkùnrin ọmọ gbéra sókè ẹ̀mí wèrè jáde lára mi jáde lára mi by fire jáde ó yẹ yẹ yẹ sọ́lá ìlú ẹ̀bọ́. Ilé ìbímọ! Ilé ìbímọ! Ilé ìbímọ! Ilé ìbímọ! Ah! ẹ̀mí wèrè jáde lọ́rọ̀ mi. ẹ wò bí àwọn èèyàn ṣe ń gbàdúrà ẹ wò bí ẹ ṣe ń gbàdúrà ẹ̀mí wèrè jáde jáde jáde.

kọ́ àní kí ẹnìbọ̀dì pé ẹ dìde odidi pásítọ̀ lọ́jọ́ kan ṣèṣò òru lọ́wọ́ pásítọ̀ ni wọ́n dẹ̀ sùn sí orí ibìkan ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ ń gbàdúrà ó ló ń kàn rí aláǹgbá yẹn ó dẹ̀ ń sábọ̀ láti inú ṣọ́ọ̀ṣì ó dẹ̀ wọlé sí agbárí o ó ní lójú ẹsẹ̀ òun dẹ̀ nà rí mọ́ ilẹ̀ lójú ẹsẹ̀ ẹ̀mí gílọ̀ wọlé o ẹ̀mí wárápá ìránṣẹ́ ọlọ́run ó dẹ̀ gba bíríbírí twenty one days kámi yóò tó ségene sebo ní kò ń wosùn díẹ̀ lówí ogun twenty one days ibiribiri dẹ̀ ségene ẹ wò ó mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ẹnìkan ẹ wò àmì kẹfẹ́yà méje ìwé ẹ̀mí ìwúrẹ́ kí ló ṣe nínú àgọ́ yẹ torí ẹ̀kọ́ pé àlejò ni ó ó dẹ̀ gbọ́dọ̀ sájáde bíi kọ́lọ́fì rẹ lórúkọ Jésù àmì kẹfẹ́yà méje ó yẹ bá iná jáde. amen ẹnà wá sókè ẹ̀jẹ̀ jésù kó dàpọ̀ mọ́wọ́ yìí ọwọ́ tẹ ẹ̀nà sókè kó dínà ọwọ́ yìí kó kó kó di ẹ̀jẹ̀ jésù ẹgbẹ́ ẹ̀yìn mẹ́ta ara mú ẹ̀yìn mẹ́ta ẹgbàrá yín mú sẹ́ẹ̀rí ẹ̀yìn mẹ́ta mọ́ mọ́ dèdèrè o a máa wà bí àdúrà tí ọmọ wọn rọ́ọ̀gì àwọn ìgbà tẹ ní ó gbàdúrà ní ọmọ ee kìí ṣe o ha máa gbọ́ orúkọ Jésù ha máa gbọ́ ẹ̀mí ti náà àwọn tí agbára wa mú yìí wa tí jẹ́ kó pé ọ wáyé tí èyí ó ṣe rere tí jẹ́ kó ó níyàwó tí èyí ó lè bọ́ tí jẹ́ bímọ tí òjò lè gbọ́ bùkátà rẹ̀ ẹ̀mí wèrè tí mo sobìnrin dẹni ìyà nínú ilé ọmọ pé jáde o jáde o ẹ̀ mọ̀ mi owó yẹ ó yẹ yẹ yẹ

àwọn yẹn lẹ̀ ẹ má gbàgbé pé arákùnrin yẹn nígbà tí jésù dìlífà rẹ̀ tán sẹ́mi pé èèyàn gidi ni kò sẹ́ni tí ò wúlò láyé ṣùgbọ́n tí a bá ń dákọ̀ ẹ̀mí èṣù ẹ̀mí burúkú ni kéde fẹ́ jáde nínú àgọ́ èèyàn tó fojú kan jésù ti sọ fún jésù pé ọmọ ọlọ́run ọ̀gá ògo kí ni ṣe tèmi tiẹ̀ inú ilé tí mo wà ṣe kí ni ẹgbẹ́ ọwọ́ yìí sókè ẹ̀mí kan fẹ́ jáde lára ẹnìkan tí mo bá ti ní holy ghost wo wọ́n kàn máa pariwo fáyà yẹn ó ní àgọ́ ló máa dá fáyà yẹn dúró àgọ́ yẹn nílò náà sẹ́ẹ̀rẹ́ ni ó jókòó tára mi kàn bóde yọkàn lẹ̀ mọ́ ni wòlíì ti wà mí holy ghost. Oh rẹ̀ pé fáyà yẹn o dẹ̀ pé fọ́yà yẹn o dẹ̀ pariwo màmá kan bẹ̀ yẹn dádì kan bẹ̀ yẹn o dẹ̀ pariwo o dẹ̀ pariwo ẹgbẹ́ ọwọ́ sókè iná olúwa sọ̀kalẹ̀ iná olúwa sọ̀kalẹ̀ o. ogun ayé mi fi mí ṣàkọ iná ọlọ́run jó wọn ẹ kígbe lóòrọ́ rọ́ iná olúwa sọ̀kalẹ̀ láàárọ̀ yìí ni o iná olúwa sọ̀kalẹ̀ o ogun ayé mi fi mí ṣàkọ iná ọlọ́run jó orúkọ jésù. sọ lẹ́yìn gbólóhùn àdúrà kan wòlíì lọ́ọ́ máa gbọ́. hallelujah hallelujah tí mo bá wà láàrin irú ìpàdé àdúrà báyìí èmi máa ń gbé ní tẹ́ǹpẹ̀ ní ìrànṣẹ́ ọlọ́run máa gbé sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ ìrànṣẹ́ ọlọ́run kan ló ní lòdì ní France hallelujah ìrànṣẹ́ ọlọ́run tí ó dùn ònú àdúrà tí wọ́n máa gbàdúrà láàrin wákàtí kan á dẹ̀ máa tò pé ẹ̀mí kí ni ń gbénú ẹ̀ ẹ̀mí ó nídìí kí nìyẹn ó nílò náà ẹgbẹ́ ọwọ́ yẹn sókè ohun wòlíì lẹ́ máa gbọ́ lẹ́yìn ẹ̀ ẹ máa gbé ara yín sókè báyìí wàá pe orúkọ Jésù iná Olúwa o iná Olúwa o iná Olúwa o ẹ̀mí tí ìṣètò Ọlọ́run ti ń tì mí kì í kí ni mo gbé ẹ̀mí tí ìṣètì Ọlọ́run tó ń gbénú mi tó ṣe kí ni tó ń tì mí kì í ibi ó ti yẹ irú àánú kò jẹ irú àánú ibi yẹ wọ́n ti ṣe mí lóore kò jẹ́ wọ́n ṣe mí lóore ibi tó ṣe kí n rí ọwọ́ ọlọ́run kò fààyè gbà á inú olúwa o torí àti kọ́ pé àyà yóò pa àlejò ábí ìbẹ̀rù gbogbo sẹ́jáde ibi kọ́lọ́fì rẹ̀ ọmọ ẹgbẹ́ jáde lára mi jáde jáde jáde ó yẹ yẹ wa. Amen. Put your hands together to celebrate God. Má kọ̀ mí o, Jésù, bí o bá kọ̀ mí o, àṣírí á Kí ẹ sọ̀rọ̀ ńlẹ̀. ọkọ̀ mi ó Jésù. bí o bá kọ̀ mi ó àṣírí á tú o. àwa ta jẹ́wọ́ rẹ̀ ní gbangba. ọjẹ́ mi kọ́ ọmọ sọ̀rọ̀ rẹ di mọ́ mi. ni wọ́n gbà ní gbangba. gbangba. èmi tí mo jẹ́wọ́ rẹ̀ ní gbangba. ni wọ́n gbà ní gbangba. ọwọ́ ní gbangba. Gbangba gbangba. Gàbìtì gàbìtì. Gbangba gbangba tó dá ayé, jàràjàrà tó dá ọ̀run, ẹ̀yin lọ́ba. bá ti jó ìní pé àdúrà. báyìí o. torí títí ayé kò sọ́ba mi rẹ̀. ìyókò yẹ ọ́ ọlọ́run tó ṣàánú mi. gbéga. Sarah. ara mẹ́ta lọ́gbọ́n ìjìnlẹ̀ o ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí bí sínú ìjìnlẹ̀. tí a bá lọ. àǹfààní wà nílé àṣẹ níwàlá yòó. ti jó mi ò ní pe àdúrà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ sanra tẹ́ ẹ dúdú ẹ ìfẹ́ jó fọlọ́n. wọ́n gbọ́dọ̀ tẹrí ba fún Olúwa. àwa. kàn dùn sọ gidi gan. èmi ọmọ bóyá wà gbọ́ta yóò lè kọ́ torí ẹlòmíì lè lóun ọ̀fẹ́ gbọ́tàn láì òru. ìtàn ìyanu ti fẹ́. sọ fún mi lẹ́ẹ̀kan sí ìtàn ìyanu ti fẹ́. and believe nígbà kan láyé wọn. bàbá lọ́wọ́ wọ́n sọ wípé ìyá lọ. bẹ́ẹ̀ bá wọlé lọ́nà òwe wọ́n sọ pé ìyá lọ òótọ́ ni ìyanu. ó kọ bọ́dà ní tó owó jẹ́gẹ́ ẹnì kankan ò fara pa ẹni orí ọgbà nílẹ̀ ta òpin ọlọ́run wá gbọ́ wa àbẹ̀ni tó ń wọ́yọ́ ikú padà tí òkú ọ̀dà wà kú mọ́ gbogbo rẹ̀ lọ́jọ́ eji o mo fẹ́ rajà mbì kan wọn ní mo jẹ gbèsè wọn ń tajà fún mi mo tún débì kan etí ẹ̀ ti sọ̀rọ̀ wọ́n láwọn ìtajà fún gbèsè mo tún débì kan láwọn ìtajà fún gbèsè mo lọ tó ọ̀nà méje wọ́n yarí. báwọn ọ̀tajà fún ní gbèsè ta ni ọ̀wà bá ń san gbèsè wọ́n láfẹ̀ẹ́ni tí wọ́n bá lè kópa àti òkú òní ò san gbèsè yẹn mo lọ báyàwó àtọmọ pọ̀ sẹ́ni ó lè dúró fún mi ṣùgbọ́n lójijì ọkùnrin kan àbí àlọ́ ó sì fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ ó fún mi léèdì bí. gbèsè láti mo jẹ́. back.

jésù ìwọ o ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́. Santo. dọ́gbọ̀n ara lé wọn lẹ́pàṣẹ ìrìnnì ṣe ń tẹ́lú ẹ̀jẹ̀. ayé bẹ́ẹ̀ bá yẹ ìrìn jẹ́ ìtumọ̀ náà ò jẹ́. Jésù mọ́ ọlọ́run jẹ́. Mo fẹ́ pa mí lókun ṣùgbọ́n ọlọ́run jẹ́. Mo fẹ́ gbọ́ ọmọ mi ṣùgbọ́n ọlọ́run jẹ́. Mo fẹ́ pa ìyá mi ṣùgbọ́n ọlọ́run jẹ́. ẹsẹ̀ mi wù ṣùgbọ́n lọ́rùn fẹ́. ó bẹ́ bá ẹsẹ̀ mi ṣùgbọ́n lọ́rùn fẹ́. ìwọ tó ń léwu kò mí dá lọ́jọ́ gbogbo ìwọ tó ti mí lẹ́yìn lálẹ́ ìró ti wà mí ìyìnbọn lórí.

rẹ̀ nìṣó ní gbangba. ìjọ ọ̀pẹ rẹ̀ nìṣó ní gbangba. ojú ọgbẹ́ rẹ̀ nìṣó ní gbangba. pariwo a pariwo a pariwo a pariwo a pariwo a pariwo a pariwo a pariwo a pariwo ọba tó ṣe nílà. Come ọlọ́run á post daily o. ọlọ́run bàbá lọ́la pẹ̀lú bá ní padà sí mi láyà sórí tẹ́wọ́ gbọ̀gbọ́ ọlọ́run á post daily o. ọlọ́run á post daily ọlọ́run bàbá lọ́la. Tẹ́wọ́ gbọ̀gbọ́. yọ̀ǹda ọ̀màdó. Mo wo bí o tí mú mi compléter mon aimant. Ó kọjá ìmọ̀ ó kọjá ìwé. táyé pè lọ́mọ tí ológo nígbà kan. ṣé bẹ́ẹ̀ mi lè rán lówó tó wáyé mi lọ. gbogbo gbogbo bàbá mi ló lẹ̀ gáyé mi nìkan. ẹ̀jẹ̀ ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bàbá. báyé mi lọ́rọ̀ òwe ogún bàbá mi tó fẹ́ gáyé mi nìkan. ẹ̀jẹ̀ ìbágbọ́dọ̀ ni ọ̀pẹ́ lọ́pẹ́ rẹ̀ bàbá. èmi ayé ń pè ní ọkùn aláṣọ méjì. ṣèbẹ́ náà ló dánwó bàtọ́ pípọ̀ lọ́rọ̀.

ìgbà yẹn lóòótọ́ ayé mi ò lẹ́wà kankan. ẹ̀gàn mọ́ ló lórí òbí ti dìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ sùn tó wá táyé mi ṣe. sèèyàn ló dúró èmi bá tún padà. bó bá sèèyàn ló dúró èmi bá fi sẹ́nu. bó bá sèèyàn ló dúró èmi bá fi màbùdà. èmi dúró ní ẹ̀sìn. ó rà. èmi ti ṣe é. onídùúró ní ẹ̀sìn. ó rà. let Gbogbo ayé mo ti wí. Gbogbo mi á mo ti sọ. Ó ti kù mí lálàgbé yìí. bá ti kò ẹ sí i. lọ́gà tó gbọ́ yóò ayọ̀ rẹ̀ olùgbàlà láàyè mi lébè. lọ́gà tó gbọ́ yóò ayọ̀ rẹ̀ olùgbàlà. Lọ́gà tí o lè lẹ́sẹ̀kẹsẹ̀. Jésù lọ̀lọ́ wá rántí mi síra wọn. Ẹnu mi wá gbogbo ẹ̀rí òdodo. Ayé mi gba ìwé padà ọ̀dọ́ lọ́gbàgbọ́ bẹ́ẹ̀. Ayé mi lẹ́tọ̀ lọ́ta bá ro ìrà mi. Ayé mi lẹ́tọ̀. Aláyé mi. Hallelujah, kan ṣoṣo. báwo mi wọlé Hallelujah. o. mo dẹ̀ lé bẹ̀rẹ̀ mọ́nà kéjọ́ náà. onírú ọlọ́run rí ohun mi mo hallelujah o. Olórí ló lọ́dún báyìí nílé. dára sí mi. Bàbá nígbà tí mo rí rẹ̀ sódò. Bàbá nígbà tí mo rí rẹ̀ sódò. Bàbá nígbà tí mo rí rẹ̀ sódò. Mo wá sọ pé ọ̀gbẹ́ ló rẹ̀ bàbá àgbàlagbà.

me not true. Say me not true. Èmi àtẹ̀lé Jésù, èmi àtẹ̀lé Jésù, tẹ̀lé Jésù. Èmi àtẹ̀lé Jésù. Ọba sọ̀rọ̀ mẹ́yẹ̀ o. wá ní alẹ́ yìí à ní pẹ́ o nọ má lùlù mọ́ à èmi náà máa pa agó méjì tí fẹ́ lù à ní pẹ́ rárá àdúrà mẹ́ta lákàn pè á dẹ̀ lọ fara lélẹ̀ rárá rárá. Ra, ra, ra èmi ọmọ pọ ọjọ́ ti lọ báyìí o ẹ kẹ́ ẹ máa fọ́ tọ́ mi bí mo ti ń kọrin pé má kọrin mọ́ jẹ́ kí n ṣàlàyé ẹ̀mí tí bàbá Adeleke ń pè ní ẹ̀mí wèrè let me explain the spirit that that they really call the spirit of madness. ẹ̀mí tó mú kí obìnrin ó bí ọmọ mẹ́ta kọ́ kó o sì dá bùkátà dá ọmọ dá. the spirit that make the woman to have three children and her husband left her with her responsibility. ẹ̀mí ìwèrè lọ́wọ́nú ọkọ lọ. it is the spirit of madness that enter into her husband. ẹ̀mí ìwèrè ni sá. that is the spirit of madness. ẹ̀mí tó mú kéèyàn kàwé kó ní masters tí ò rí sẹ́. the spirit that make your masters older than the church. ẹ̀mí ìwèrè ni. is the spirit of madness ẹ̀mí tó mú kẹ́yìn ò pé forty years láyé tí ò lọ́kọ. the spirit that makes a woman be forty without husband is the spirit of madness. so kì í gba kẹ́yìn ó daṣọ bò ó ó rí i pé wọ́n daṣọ bò wèrè ara gádàrà èyí bọ́ aṣọ and you remove it ẹ̀mí tó mú kéèyàn ọmọ àwọn olóore ṣùgbọ́n tí wọn ò ṣe lóore. the spirit that makes one be connected to benefit without helping the spirit of madness ẹ̀mí tí wọ́n ń pè ní ọkọ ọ̀run tí ò jẹ́ èèyàn lọ́kọ láyé. the spirit of God's make a lady not to have a husband on earth. ẹ̀mí ìwèrè ni o. that is the spirit of madness. ẹ̀mí tí ó ń jẹ́ kéèyàn máa jẹ gbèsè kó máa yáwó káàkiri. the spirit that makes one to be obtained from here from there is the spirit of madness. ẹ̀mẹ́ tó mú kíran sí ọlọ́run ọmọ àtọrọ owó kì í ọmọ àjọ. his spirit that makes a minister of hello begging for money from his church members. yóò dà fún yín hello ìṣàbọ̀wọ̀ ohun ti. ẹ ra ànúgbà ẹ jọ bọ ṣe programu kan mi ò rẹ ni. please i want to do a program i don't have money it's hundred thousand. wèrè pọ̀nbélé. that is undiluted madness. ẹ̀mí wèrè pọ̀nbélé ni. the spirit of undiluted madness tọ́ ọ̀bá rówó tẹ̀ ṣe program owó sí lọ́ọ́ máa pariwo jésù jésù. if you don't have money to do program you be shouting the name of Jesus. ọ̀wá tọrọ owó láti gádà rẹ̀ jọ ẹ̀mí ìwé that is the spirit of madness. tọ́ba ti yá àwọn tó ń pè tán tọrọ owó wọn ni gbé kọ́ọ̀lù ẹ mọ́ wọ́n máa gbé fún yàrá bá wọn gbé ẹnì yẹn ni ó gbé pé ẹ̀lò wọn bísí. another person pick it and say hello is busy. wàhálà ti dé nà ẹ̀mí tó ní kéèyàn kàwé tí òjò rí sẹ́ ẹ̀mí tó mú kábíyàmó bímọ mẹ́rin tọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀dọ́kọ àwọn tó jẹ́ ọkùnrin òríyàwó àwọn tó jòbèrè ọlọ́pọ̀ ẹ̀mí ìwéré ti wọ fámìlì yẹn sá. the spirit of mothers have entered into the family. ẹ gbọ́ wọ́n méjèèjì sókè. lift up your two hands ẹ gbọ́ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ti ń pè é. as I will be calling it. jẹ́ kí ọkàn rí ọkàn ní ẹ̀tì pẹ̀lú ọ̀rọ̀. be connected to heaven. tí o bá ti rí ọ̀rọ̀ sọ. you are not audible enough. wò mí òkun sí ọ lọ́wọ́. look at it is left to you. ẹ pe orúkọ Jésù lẹ́gbẹ̀ẹ́. call the name of Jesus everywhere. ẹ pe iná mi mọ́ lórí mi sá. call it three times. èmi láwọn ní bẹ lára mi. which giant is in my body. tọ́jà ayé mi dúró. my home is stagnated. jáde lára mi. come out of my body. èmi ò nílò rẹ mọ́. I need you no more. jáde. Dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, dado, Dadu, dadu, òmìnira tó ń bẹ lára mi lára mi dúró dado yes yes dadu, dadu, dadu, dadu, dadu, dadu, dadu, òmìnira tó ń bẹ dadu, dadu, dadu, dadu, dado dado dadu, dadu, dadu, dado dado dado dado lórúkọ jésù dado dado hold hold hold hold. Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Dodin, Masalikaba, Moroni, Dodin, Jesus, Olúwa. Amen. Dúró dáadáa. Stamina. Àdúrà tó gbà yìí. This prayer point is. Ìgbà méje lágbà. You are going to pray seven times. Ní ọ̀sẹ̀ tó kọjá. Last week. Mo sọ nípa ẹ̀mí wèrè kan. I talk about I give you some of insanity. Àwọn fúnyàn ní ránkì. He gives people rank. Ṣùgbọ́n yóò fìyàn sí ọ́fíìsì yà but we put that person in the hospital where be suffering. bẹ́ẹ̀ni sá wọn á tó ìràwọ̀ sí lápá ìgbòkòrò kò ní lówó tó àwọn tí ń bẹ nísàlẹ̀ but we now be. torí pépà ni wọ́n ní kó wọn lọ kà ní ọ́fíìsì. because they do allow you to stay in office. lọ́sẹ̀ tó kọjá ni ó sọ yẹn pé gbogbo ẹ̀yin tí wọ́n gbé lọ sípò gíga tọ́jà pé ibi tí wọ́n fún yín ibi tí ẹ̀ ti ka pépà ti parí oṣù ni pé ogun lé yín ló ti ọ̀dọ̀ rẹ̀ ogun àmọ́ fún yẹn promotion. battle gives me promotion lánàá yesterday mo sọ nípa ògo. I talk about glory. mo ní màá sọ nípa ẹ̀ lónìí. I said I will talk about it today. onímẹ̀ta ni wọ́n. they are iṣẹ́ ògo àti àti òkìkí. glory and fame. wá gbọ́ mi. na listen to me. iṣẹ́ rẹ ló gbọ́dọ̀ kọ́kọ́ jáde. your work must be the first and foremost. iṣẹ́ rẹ bá jáde. after that ó gbọ́dọ̀ di ògo. it must turn to glory. tó bá di ògo. when it turns to glory òkìkí máa kàn jáde. then you be famous. wá wò. now be o. tí òkìkí bá ti jáde kí iṣẹ́ ó tó jáde. if fame goes before. ẹ máa gbọ́ orúkọ ẹni yẹn káàkiri àgbáyé. you be hearing the president throughout the whole world. ṣùgbọ́n kò ní lówó. but such a person will remain poor àwọn ọmọ sọ pé àwọn onú fíìmù àwọn onú kínní ẹni kó mú one million wá. this person is famous you see a movie trying to give you one million. torí òkìkí ṣáájú ògo. because he became famous before glory. ògo máa padà tiẹ̀. nàwọ yẹ báyìí sá. lift me and do so. ẹ̀yin tí ẹ lè gbàdúrà. for those who can pray. ẹ kẹ́ shall. ẹ bọ́ra àwọn oníbẹ̀ lára mi. which monster is in my body. tí yóò fún mi lójú ayọ̀. that doesn't give me a bill at all. ìgbà méje ni ká ẹ pé iná ẹ̀mí mímọ́. holy ghost fire seven times. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. iná ẹ̀mí mímọ́. holy ghost fire. ẹ ti jáde. sọ́dún náà. ó yọ yọ yọ yọ yọ. ayé ń rí di ẹlòmíì kò sówó ló ẹ̀. some people is only very wọ́n wá rò polówó bíi tìgbà kan. Ah, bẹ́ẹ̀ ni sà ọkọ̀ ló kù torí ọkọ̀ yẹn láyé fi pọ́nlé ilé tẹ́lómi gbé tó kù kù ayé kan agbàmọ́ sọ pé láti lẹ́kì mo ti wá ẹ ní mọ̀ pé ayé rẹ̀ ọ̀lẹ́kì kankan kò ní kankan. you know that his life is not to run about. ayé rẹ̀ ojútùú sa. his life is miserable. ó kàn gbé ayé òun pẹ̀lú ìbànújẹ́ ni. he is living with sorrow. torí ẹ bọ́ra àtàwọlé tọ̀. because a given matter has started his life. ọ̀sọ́ di kòròfo. and entering. him. ẹ̀yin tẹ́ ẹ ti wà òkè. for those that were okay. bẹ́ẹ̀ ti ran àwọn àbúrò yín lọ́wọ́ débi pẹ́ ń fún wọn ní one million. and you were given one million to your younger ones. ẹ̀dáwọ́ sókè. lift up your hands ṣùgbọ́n tó jẹ́ pé lónìí. but today. ẹ̀yin gángan ò ní two million lákàntì. you have two million naira. ẹnáwó rè. raise the bank. òmìnira lọ́wọ́lé. it is a client that enter. bí ẹsẹ̀ lẹ̀. be active. sórí ẹ̀yin obìnrin. women. tí ẹ bá sọ̀rọ̀. if you don't talk. ìwọ gángan ni ọ̀tá ara you are your enemy. tèmi ni mò ń gbà yí o. I am praying for myself. sórí gbọ́n dàgẹ́. you can see I'm looking for it. ẹ̀jẹ̀. ṣáà. àpè jésù. for the name of Jesus. àpè náà mímọ́ nígbà méjì. ìwọ mẹ̀rẹ́ ìpájú. who tell the affliction. tó ń bẹ nínú ayé mi. in my life. lórúkọ jésù. in the name of Jesus. jáde. come on. We're going the fourth time. Ẹnna wọ́n yóò gé. Lift your hands. Wò mí. Look at me. Gbàbí pé gbàdúrà. Pray like never before. Ènìyàn ni ọ́ ẹni ńlá sì ni ọ. àyè pẹ́mìnà pẹ́sìn. bẹ́ẹ̀ bí ogun káwọn máa lọ dúró sísà. bọ̀ iye àtúwé rẹ̀ bàtú. ẹ kẹ́ ṣáò. ẹ bọ̀ra. a master. tó bẹ lára mi. that lives in my body èmi ò mà. that I don't know. ṣùgbọ́n tó dá mi dúró. but put stop to my life. o lè bá mi lọ mọ́. you can no longer go with me. jáde lára mi. come on. my body. ẹ bọ̀rọ̀ ayé. the evil monster. èmi ò nílò rẹ mọ́. I need you no more. jáde. come out. oyoyoyoyoyoyoyoyoyo. ẹ̀kẹrin àbí ẹja gba ìkarùn. let's go to fifth time. ẹ wo bẹ́ẹ̀ tí máa náwó. look at me lift ni kẹ́ ẹ jésù. call the name of Jesus one. ẹ̀mí ìpọ́njú tí ayé fi máa jẹ̀ bọ́rán sínú ayé mi. the spirit of affliction the world use come out to send to my life. mo pàṣẹ fún ọ lórúkọ jésù. I command in the name of Jesus. jáde láyé mi. come out of my life. in the name of Jesus. kí ni mo ní o ṣe. come out of my life. I command you. ẹ̀mí tí kí ni. the spirit of affliction the world use come out to send to my life ẹ̀mí ìpọ́njú. the spirit of affliction. tí wọ́n fi májàmú ránṣẹ́ ayé mi. and this coming to send it to my life. mo bá a láṣẹ. I command you. Jago, Jago, jáde. jáde. jáde.